ọpẹ́ ni fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala alladhi manna alayna bi ni'mati al-islam Ọlọ́run ọba tí a dọ́pẹ́ fún òun ni ọba tí ó kẹwa pẹ̀lú ìdẹ̀ra islam alladhi hadana li hadha din òun lọ́ba tí ó tọ́ wa sí ojú ọ̀nà ẹ̀sìn yìí ad-dinu alladhi la yuqbalu ghayruhu ẹ̀sìn tó ṣe wípé Ọlọ́run kò ní gbàǹkan mí lọ́wọ́ ẹni àyàfi ẹ̀sìn islam kọ́nà ọba adékíọ́lá kó mẹ́tẹ̀ ìṣe wa kù sórí islam gẹ́gẹ́ bí kútúbà wa ti tiẹ̀ ní ila kulli man hajara al-qur'an aw hajara al-qur'an eléyìí jẹ́ ọ̀rọ̀ ìgbára ẹni nímọ̀rọ̀ fún gbogbo wa pátápátá kayfa nata'amalu ma'a quran báwo ni a quran lò al-qur'an kalamullah síra ọlọ́wọ́ ọba ní al-Qur'an وهو كتاب الله المنزل على محمد صلى الله عليه وسلم إليه في الله باسو قال يقوى محمد صلى الله عليه وسلم لهداية البشر láti lè kọ́ ẹ̀dẹ́ ènìyàn sí ojú ọ̀rẹ̀. wà húwá kitabun mahfuz min kulli tahrif tíra kan ní kí ọlọ́run bá dáàbò bò kúrò níbi gbogbo tó jẹ́ ìyípadà àti àbùkù wọn kú abúlé náà tíra iṣẹ́ ìtọ́sọ́nà gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá àti gbogbo àwọn àdójọ nù gẹ́gẹ́ bọ́lá ọba àdìsí ọlá ti sọ wípé ṣáàrù rọmọdọ́nà lẹ́ni ó ń zìlà sí ìhìn kùrán ọlọ́run ní oṣù rọmọdọ́nà ní ilé ìsí aṣọ àdìkùrán kalẹ̀ òwúdà nìyà kó lè máa jẹ́ ìtọ́sọ́nà fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn alukur'an tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ kó lè máa jẹ́ ìtọ́sọ́nà fún wa yìí alìrìnrọ́dù àìníhù sábàbù ìlà kí a pa alukur'an yìí dúnà làámàlì ká má fi ṣiṣẹ́ ká má lò nínú gbèsè ayé wa òun náà máa jẹ́ sábàbí orí ibu ayé àtìtọ́rọ̀ wàtàmọ́sùkù bíbí ìgbádùmọ́ kur'an ìmúdání ìtẹ̀lé sábàbù alọ́kọ́yì a máa jẹ́ sábàbí dáadáa ọlọ́run iná hada alukur'an yahdi lilẹ́sì hiya akọwà ọlọ́run nítorí pé alukur'an yìí kọ́ ó máa tọ́ni sí ojú ọ̀nà eléyìí tó dáa jùlọ wàlùkùrán lóòrò sọ́dẹ̀ ìmọ́lẹ̀ ọkàn ó ní alùkùrán wàṣìfà ó lílẹ̀ àlè gbogbo tó jẹ́ àìsàn àmọ̀rọ̀dùn kọlù àmọ̀rọ̀dùn jíjù gbogbo tó jí àwọn ará àtúntọ́kàn alukur'an a máa jẹ́ ìwòsàn fún wa man hajara alukur'an kọ̀dé sórí mọ̀lọ́kọ́ ìrókòlò ẹnikẹ́ni tó bá pa alukur'an bì gbogbo tó jẹ́ orí nírú ẹni bẹ́ẹ̀ ti pàdánù anọ́bí sallallahu alaihi wa sallam oríṣà tó fi kó máa mọ̀ ẹ́ ìjà máa sábtò bìhínà láti tàbí tẹ́ bá bójútó kan méjì ẹ̀ ní sọ̀rọ̀ láyé láti kìtàbùlọ̀ níran lọ́wọ́ ọba wa sunnati àti ojú ọ̀rẹ́ ilé àlọ́bì sallallahu alayhi wa sallam kíra ọlọ́wọ́ ọba àti ojú ọ̀rẹ́ àlọ́bì sallallahu alayhi wa sallam òun ló máa jẹ́ sábà bí oríire wa wọ́dà yága ní ayé òmìnira kò wá sọ fún ẹnì kọ̀ọ̀kan wa láti pa àlùkùránì láti fi àlùkùránì sílẹ̀ ọlọ́dún wa tó hùwà ọ́ àgbòhùn rírì wàṣítàrà òbí ààrẹ àti ìsámẹ́nà kọ̀nìyà ọlọ́ni àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n pa àti kùránì sí wọ́n pa á sì wọ́n gbé sí wọn wọ́n wá ń ta ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba adékè ọlá ní ọla ọba adékè ọlá ní fi ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọba rọ̀dúùlù ní ọjọ́ tí òjijì aṣọ á máa sọ wípé ya ọ́p olúwa ni iná kọ́ọ̀mì ìtàkọ́dù hàdà kọ́ọ̀hánà màjúrọ̀ ọlọ́wọ́ mi àwọn ọmọlẹ́yìn mi àwọn ìjọ mi àwọn èèyàn mi ìtàkọ́dù hàdà kọ́ọ̀hánà màjúrọ̀ wọ́n pa àlùkùránìkì wọ́n pa àlùkùránìkì ilé ìyẹnu tí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìrí ọ̀sẹ̀dá tí a máa sọ ní ọjọ́ jẹ́ sí aburú yìí gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ra kúrò níbi aburú yìí àájú olùkùnrin ìmá pa kíra ọlọ́wọ́ ọba jù ìmá pa àdùkùnrin àlèkù àwọn ọmọ náà àlẹ́yìnà ìwọ nílé wa lórí wàtàmọ́sùkù bíi wájibu náà àlẹ́yìnà ìgbà àdùkùnrin àlèmú wàjú dáwàmọ̀tò àlàlà àmàlẹ́lẹ́ wàtẹ̀dábùrọ̀ wájibun alayna káwá gbàdùn kùránì mú pẹ̀lú pé ká máa fi ṣiṣẹ́ ká máa kà ká máa ronú sí ká máa kọ́ ká sì máa fi kọ́ àwọn èèyàn ká sì máa fi ṣiṣẹ́ eré ìjẹun tó jẹ́ ọ̀rọ̀ ìrọ̀lẹ́ gbogbo wa lórí ìjọba wàlhájúrò hajjọ́ọ̀t ipa àdó kùránì sí ọ̀nà méjì náà ló pé sí káàmà kọ́lá Ibn al-Qayyim gẹ́gẹ́ bí kan náà àwọn àgbà àfáà ti sọ Ibn al-Qayyim ìjẹun rahimahullah ó ní hajj al-Qur'an naw'an ipa al-Qur'an fi wọ́n ní ọ̀nà méjì ló pín sí alhajj al-kulli kéèyàn pa al-Qur'an fi ní ti pátápátá wàlàhajj al-juz'i àti kéèyàn pa Qur'an fi lẹ́gbẹ̀ẹ́ kan alhajj al-kulli yàtọ̀ min al-kafir wal-mulhid ilé ìyàbá wáyé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n gbọ́ náà wọ́n bá gbọ́ àwọn tí wọ́n gbà gbọ́ náà bá bẹ àbáwọn tí wọ́n mọ̀ fọ́nà oúnjẹ ṣùgbọ́n wọ́n ṣe kèfèrí tí wọ́n gbà gbọ́ àwọn tí wọ́n wọ́n pa kùránì sí pátápátá ni àwọn lọ́nà ní tó wà ọ́ àbùhù wà ṣáà irú àwọn ẹni bẹ́ẹ̀ ìlà sẹ́mìlì nígbà tí wọ́n bá kó àlùkùrán àwọn ọmọ náà bá dékè ọlá ń sọ nípa wọn wípé wà kọ́ lẹ́mẹ̀dì náà káfàrù lẹ́sẹ̀sì máa ń lè ha àlùkùrán àwọn ọmọ ọba ní ẹ̀ máa gbọ́ tí wọ́n máa sọ ní ọ̀rọ̀ wọn láàkẹ́sì máa ń lè ha àlùkùrán wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹ má tẹ̀ sí gbọ́ àlùkùrán wọ́n nígbà tí wọ́n bá ti ka kùrán yẹ̀yẹ́ ní kẹ́ ẹ bá fi ṣe eré ní kẹ́ máa ṣe lásìkò yẹn ìṣe sí àwọn tí wọ́n jẹ́ tòṣù yìí àwọn òbí ẹ̀fẹ́ gbọ́ tó jẹ́ kò hàn nípa rárá ọ̀rọ̀ wọn lọ́wọ́ bá ní ọlá sọ wípé wà á àárọ̀dọ̀ àwọn kékeré gọ́ọ̀gà ẹnikẹ́ni ó bá ní kúrò níbi ìrọ́jì ọlọ́ níbi ọlọ́ wọn bá gọ́ọ̀gà ẹni bẹ́ẹ̀ ìgbésí ayé níbi kókó

kùránì wá bẹ́ẹ̀ fàdàbìdá tàrọ́tà èkó pàtì ni wàkàdá nìkan ni ọmọ tó ń sà látara bẹ́ẹ̀ lọ́jọ́ tèmi ìwọ náà di ẹni pàtì ó di ẹni ìgbàgbé torí wípé kí ni àhájára kùránà kò níyà wọ́n pàlù kùránì wọ́n tẹ̀lé wàlàhájú sáà ní ipa kùránì sí ẹlẹ́ẹ̀kejì هذا في الغالب yàtọ̀rọ̀ nílẹ̀ ní mùsùlùmí ilé ìyá máa wáyé látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yàtọ̀rọ̀ lẹ́nu Qur'an wọ́n máa fa àlùkùránì láyé àmàlú lẹ́nu wọn ní fi ṣiṣẹ́ láyé sẹ́lẹ̀ òun lẹ́nu wọn ní máa tẹ́sí gbọ́ wakọ́ọ̀dà alhaji látọ̀dọ̀ mùsùlùmí a máa wá ní ọ̀nà márùn-ún lẹ́yìn ọ̀nà márùn-ún a tún lè ọ̀nà méjì kún ní àwọn ọ̀nà tó yọ nípa alùkùránì alhajjul awwal alákọ̀ọ́kọ́ hajjul tilawa òun náà ní kékeré yọ pa alùkùránì kó sí máa ń ka ló ti là lè nínú àwọn òbí tọ́lọ́ káàlè ba ka Al-Qur'an Al-Karim torí pé sí àwọn ìsọ̀rọ̀ wọn àdìwọ̀ sẹ́dá kọ̀dé kó nípa bèrè kìrọ̀ àwọn àtìlá huwa lẹ́yìn أرسل رسوله هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ọlọ́run ni ọlọ́run ọba lọ́ba tó pé ìdè láàrin wọn àwọn tí iṣẹ́ àkọ́kọ́ ènìyàn àlẹ́yìn àyáàtì a máa ka síra ọlọ́wọ́ bá lé wọlé sí wọlé àti ìlàwà kábà ká lóko àn ọlọ́run alẹ́bí náà ti na ọgbọ́n ìkíkà ọlọ́run ẹ̀rí àwọn tá a fún ní síra yẹn yẹtùnúhù hápọ̀ ìlàwàtì tí wọ́n ti ka lóko ráàlì tó ti yẹ kọ́ka òlà ìka yóò nínú lọ́rí àwọn làwọn tí wọ́n gba lóko ráàlì gbọ́ wọ́n lọ yá kúrò bíi fàwùlẹ̀ àríkàhùn náà kọ̀ dúró ẹni tí ò gba kùránì gbọ́ àwọn ní ẹni òkú ẹni àná àwọn tí wọ́n fi ká ní kùránì wọ́n gba ní kùránì gbọ́ ni ẹni tó bá gbà gbọ́ ní láti máa kà ọmọ ìyẹn lúnà ò hápọ̀ ìlàwádìí wọ́n á máa kà ní bó ti kí wọ́n kà wàrọ̀ tìlẹ̀ kùránì àjẹrùsílà ọlọ́ọ̀bá sọ fáwọn ìsọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ tó máa kà ní kùránì tẹ̀rẹ̀sílà ní ṣíṣe tẹ̀lé yòókọ́lù lè sọ ìmìnì kùránì yàwó mẹ́rin ti yàmẹ́ ànábì sọ́mọ́ mọ́ wà ní wọ́sẹ́nà ó ní gbogbo ẹ̀ tó bá mójútó kùránì tó ń dún nímọ̀ kùránì wọ́n máa sọ fún jọ pé ìdí àdìsí yàmẹ́ ìkọ̀rọ̀ ìkọ̀rọ̀ wà ọ́sì wọ́n ní ó yà máa kà ó yà máa ṣe tìláwà wà sẹ́sì bó bá ti wá káyì máa kùtì lọ sí wàdìjọ́ náà ká máa kó ti àtúrọ́ sílu fìdúnìyà gẹ́gẹ́ bó ṣe máa ń kà nígbà tó wà ní ayé fa iná máa ń sílá kàkà ríńdà áàfìrí àyà ti dẹ̀kọ́rọ́ òhà ibi tó máa fi dúró ní àbùjọ náà àti ẹ bó ṣe máa ń gbòòrò yìí níbi tí ohun tó bá lè kà yẹ ibi tó bá parí sí ni àwọn àǹfààní ààrẹ yàtàbọ̀ pẹ̀lú ìwọ̀n kùhán ilé ìkó sínú ìhápò àǹtòrí wà yàtàbọ̀ pẹ̀lú àtìláwà ó sì kó sínú ìmá ń ká lóko hàn ọlọ́run ní kọ̀ wà rọ́ọ̀tì ó yá máa ṣe tìláwà torí pé tìláwà kọlu yakóònù àgbọ̀hìn kọ́lì èèyàn lè máa ka lórí wà yakóònù nínú mùsà èèyàn lè máa ka láti inú mùsà láti inú ibi tí wọ́n kọ́ sí ẹ̀ka máa ka yálè ìmá ká lóko àlùkẹ́rì ó ṣe pàtàkì fún wa o nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run ní kánú إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن ọlọ́run ní àlọ́bí máa sọ fáwọn èèyàn wípé ọlọ́run ọba àdékè ọlá ó pa mí láti pé kí n máa fi òun ọba tó ṣe ìlú tó ṣe ìlú ìlú ìlú mímọ́ ó pa mí láti àkúrúnà nílẹ̀ mùsùlùmí kí n máa jẹ́ nínú àwọn mùsùlùmí wà á ló wà ní Qur'an ọlọ́run ti pa mí láti ẹgbẹ́ kí n bá ṣe sì láwọn àti Qur'an ànábì ọlọ́run ọba nìyẹn ànábì ọlọ́run ti ní ọlọ́run nílá kọ́ni ká lọ́dá kó fi rasulillah uswatun hasana nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní mọ̀ kọ́ra àhárùkọ́ ní kitabillah ẹnikẹ́ni tó bá kára àfikọ́nu sí ọlọ́run ọba fàdáhùn ní ní hasana àgbàládá wàlhásàdá tó bí ìpele mẹ́wàá ni ó ní la akóòlù alìkùlàmì hàrù ó ní tí mo gbà lérò kan ní sí alìkùlàmì fárafi wà láti alìkù hàrù ṣùgbọ́n alìkùlẹ̀ bá ti kà gbogbo alìkùlù kùrán arafi kan ni wà láàmù hàrù gbogbo láàmù yẹn arafi kan wà ní inú gbogbo tí ó wáyé ilé èèyàn fi Al-Qur'an nílẹ̀ jọ̀mọ́ àárí pé kò yẹ ká fi sílẹ̀ ìyẹn ni alhajjul awwal hajjul tilawa ìpanu kùránì sí látara pé kí èèyàn máa kà á ilé ìyàbò ní jọ̀mọ́ wal hajjul thani hajjul as-sama' wal ó ní ìmá tẹ́tíkọ́ àti ìmá gbọ́ agbọ́dọ̀ jẹ́ tó jẹ́ wípé a fira wa sí àyè náà ti máa gbọ́ Al-Qur'an si fira wa sí a ti máa fẹ́ sí kọ́kọ́ àn nǹkan ni àti ká gbọ́ yìí ó lè jẹ́ wípé ńgbà tá àti ẹ̀ lérò àbí ńgbà tá àti ẹ̀ mọ̀ èèyàn wà ló fi pè ó ni hàn à ń ṣe nǹkan àti èèyàn ń fọṣọ ó ń ó ń wá ń ó wá tàfilé irú ẹni yẹn ó lè sì nìyẹn méjèèjì náà lọ́nà ọba fẹ́ àdìsímà òun ni wá ìtẹ̀sọ́nálì jọ wọ́n kà á tẹ́sí sí méjèèjì lọ́nà ọba pa wá láṣẹ ọlọ́run wa ìdá kúrò alukùrán fàtẹ́lẹ̀ ìlàwò wa àǹfìtù ọlọ́run tí wọ́n bá ní ka alukùrán ẹ̀sìn ti kẹ̀ gbọ́ wa àǹfìtù ẹ̀sìn dákẹ́jẹ́jẹ́ kí ẹ bá lè ṣe oríire ìyẹn tí àkọ́kọ́ tí ọlọ́ọ̀bá adékè ọlá fi pa wá láfẹjọ mọ́ pé ká jẹ sí ó máa ń gbọ́ àlùkùránì ká jẹ sí a máa tẹ́bí gbọ́ àlùkùránì tẹ́lì Muhammad sallallahu alayhi wa sọ wípé akọrọ wa ní kálukú á wà ní káwọn òbí kí má kálukú á lè fún wà lọ́nà sallallahu alaihi nígbà tó wípé wọn náà ni wọ́n sọ kalẹ̀ àlọ́bí sallallahu alaihi wasallam ní alẹ́sẹ̀lẹ̀ nínú ọ̀yìn ni mo sí kí gbọ́ látọ̀dọ̀ wa súrọ́tù nìta hátà ìdàgbàlà títí tó fi dé báwo ló ti fẹ́ jẹ́ náà ní òṣìṣẹ́ ní ọjọ́ tí ọlọ́run bá bá dé sí gbogbo àdúgbò máa wá pẹ̀lú ìmọ̀ọ́mù wọn. wàdíjà bí káàlà hàrù láti ṣẹ̀lí ìdá táwa mú wà lọ́bì náà wà láti wá dé ìdáwọ̀ mùsùlùmí lórí àlọ́bì bá sọ pé ṣáàpù ṣáàpù ojútó àlọ́bì ti dàbí dé lójú àlọ́bì náà tẹ́tí gbọ́ àlùkò àlù sọ̀nà lọ́rùn àlejò ìwọ̀sẹ́lá wà máa bá àlùdà kí ló wá kọlu àwọn àjọmọ́ bí àlẹ́ àti kòkó àlùkò àlù nígbà tí kò lọ́wọ́ àpàlùkù báyìí tí wọ́n bèèrè lọ́wọ́ wọn pé àyà tó lọ bá ti ní pàṣẹ́lì lùmẹ́hùn àhálì sí àkọ́sọ̀ tó fi sọ̀dá àwọn olùkọ́ yìí sọ̀dá ṣé orí ìrun nìkan láti máa tẹ́sí gbọ́ àlùkù ráàdà bí níbo mi wọ́n ní orí ìrun ní ìtọ́lọ̀ ọba ń sọ yẹn torí pé tó bá jẹ́ pé kò fi ṣe orí ìrun ni a ti fi ọ̀rọ̀ yàn pé gbogbo bàtà bá ti gbádùn kan tí wọ́n kà lùkù ráàdì agbọ́dọ̀ tẹ̀sí sọ̀rọ̀ a lè máa jẹ́ sábà bí wípé gbogbo ìgbà tí wọ́n bá ṣe Qur'an àní láti ṣe kàn mí ohun tá a gbọ́dọ̀ máa ṣe lásìkò ní àdìsímá àtàlù kátẹ́kì pọ̀ pátápátá tí ó ṣe gbogbo yà kan gbọ́ lọ́kọ́ tá a ṣe kàn mí lóbi jẹ́sẹ̀ nílé lọ́nà ọba àdìsí ọlágbà láyè wà ní káàkiri nílẹ̀ ló ṣe kí instagram ọlọ́run ní ìkan nínú àwọn tí wọ́n jẹ́ olùṣẹ́bọ̀ tí wọ́n bá wà wà lórí ilé olùṣọ́ olùdáàbòbò ní àsìkò tí wọ́n ń fún ẹ̀mí wọn. fàájìrò hàtà yasuma kàdà bàbà ọlọ́run ní ìwà sọ́dọ̀ tí wọ́n á fi gbọ́ ọ̀rọ̀ hàtà kàdà bàbà ẹjọ́ wà lórí èèyàn tẹ̀ka kò á ó fẹ́ kò fẹ́ ó fẹ́ ó àbàtà ìdílé tó bẹ̀rẹ̀ làwọn àpá ká gbọ́ láì kọ́kọ́ sí ààrẹ náà ni a gbọ́dọ̀ fi kọ́kọ́ lẹ̀ ló méjèèjì gbogbo ẹ̀ ni a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé à ń gbọ́. tàbá wá ká gbogbo art tàbí káwọn èèyàn gbọ́ lánàá sọ olùyọ kọ́ọ̀lù àti máa ka káwọn èèyàn lè sọ pé hádà kọ́ọ̀lù kí wọ́n lè wá bí afáyẹ kọ́ọ̀rì ni afáyẹ ṣáfihùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá ti ká gbogbo art àdọ́bí ní bẹ́ẹ̀ni lórúkọ alábi àtúwàsìkò ẹ máa kọ́ àlùkùránì lè ẹ máa tí lọ́ṣọ́ pẹ̀lú ohun tó dùn ohun tó dáa ohun tó mọ bá kó wa a ń gbìyànjú láti rí pé à ń lò dáadáa Abu Musa al-Ash'ari àdọ́bí sọ́nà mọ́ wa ní wọ̀sánlá ó kọjá níbi wájú ilé ẹ̀lá ní ọjọ́ kan ó kọ́ sí Abu Musa ká àlùkùránì àdọ́bí wá sọ fún jọ́kejì ó ní mo gbọ́ tó ka kùránì lánàá mo ti tẹ́ gbígbọ́ inú mi lù dáadáa àbúrò sáájú ká ní mo rẹ̀ kó bá wà bẹ́ẹ̀ tó gbọ́ ṣàbọ̀n ó ní ìbá tó si òun mọ́ ju báyẹn lọ sòkò sí láìsí kí èèyàn kan dúró kó máa ka àlùkùránì fáwọn èèyàn káwọn èlòmíì náà máa gbọ́ èyí nígbà yẹn ọmọ ọgbọ́n yàrá àwọn èèyàn wà ní ní alkọ̀ wọ́n sáko ara wọn báyìí Umar wá bèrè pé kí ni tó ṣẹlẹ̀ sí pé ṣe láàrin rẹ̀ wọ́n wá sọ sí àwọn gbọ́ àlùkò ààyè wọ́n wá níta ló ka àlùkò ààyè arákùnrin kan bá dìde arákùnrin jẹ́ ẹrú ọmọ ẹrú òun àlùkò wọ́n wá àkọ̀wàmán wàyàmọ̀rù bíi àkọ̀rin dájúdájú ọlọ́wọ́ ọba a máa sí àwọn kan ga látara àdìsí àì a sì máa rí àwọn kan lè látara àdìsí àì ẹni tó ọlọ́wọ́ bá gbé ga látara àwọn èèyàn wá tí wọ́n tí wọ́n wà áwùdáwù tí wọ́n jókòó sí tí wọ́n gbọ́ tó kà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdìsí ọlá tòun ilé ìjẹ́ nínú tí agbọ́dọ̀ mójútó agbọ́dọ̀ jẹ́ tí máa kó tá a bá ti pa ìmọ̀ kọla àhájúrù kan láti ṣe yẹn àwa náà ti pa kùránì kì yẹn wà láhájúrù sáàlì ìmọ̀ pa kùránì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta hájúrù tàdábò ó ní pé má jẹ sí máa ronú sí àlùkùránì má jẹ sí ó ní àsìkò tó bá fi ronú ṣùgbọ́n wọ́n ti ẹ̀ ní àpolé kan lórí fáwọn fẹ́ mọ ìtumọ̀ yìí àdánwò lápọ̀lẹ́ lè jẹ kò fún wọn láǹfààní àwọn ẹlòmíì látara ìmọ̀ ìtumọ̀ yìí òun tí wọ́n ní bùkátà sí òun ní láti máa wo èyí tí wọ́n translate sébi abínibí èdè òyìnbó èdè náà tún kó wàhálà bá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn torí pé tó translate àlùkò àti á translate lórí tó gbọ́ yé bẹ́ẹ̀ ọkọ̀ bá translate Quran ohun tó ṣe yẹ ó dàbí tẹ̀síìrì lórí wípé o tẹ̀lé gbọ́ yé òun lélẹ̀ lẹ́yìn ti pé translation èèyàn kan yàtọ̀ sí tẹ̀lómi gbogbo tó bá ti jẹ́ translation ní àdàtì ìlànà àdàtì lọ́gọ̀ a máa ní bùkátà ti pé káwọn èèyàn tún gbé yẹ̀wò káwọn èèyàn tún gbé yẹ̀wò tí a bá wá sọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá kùránì alákọ̀ọ́kọ́ tí wọ́n translate fún wa gẹ́gẹ́ bí ẹ̀tọ́ translate ṣe mùsùlùmí gbogbo ọ̀làrúgbáwá ó lè rí àti àbí first professor of Arabic in Nigeria kò já ṣe kò mùsùlùmí àwọn ẹni gbọ́lùbá wọ́n ti gbọ́ wọ́n ti e lè má rí kọ́lá nílẹ̀ torí pé àlùkò àrùtẹ̀lì kò sí lèèyàn ti fẹ́ gbọ́ lágbáwá tó ìgbàgbọ́ ní èyí ìtumọ̀ ẹ̀ ó tún ní bùkátà sí àwọn ìmọ̀ mi nínú ẹ̀ ìmọ̀ tẹ̀sí rẹ̀ nínú ẹ̀ ìmọ̀ àtìgbàgbọ́ ní kéfà nàzàlà mọ́tà nàzàlà sí ìmọ̀ nàzàlà ìgbà wo ló sọ̀kalẹ̀ ló ti sọ̀kalẹ̀ àwọn wo ló sọ̀kalẹ̀ nínú tí ìjọba mọ̀ àdáṣe kò wà lọ tó èwo ló ti pàkọ́ rẹ́ èwo ni wọ́n parẹ́ èwo ni wọ́n parẹ́ tó jẹ́ sí látara kó parẹ́ wọ̀n jẹ́ kù sínú ìtàkàlẹ̀ èwo ló jẹ́ pé wọ́n ti pa òfin ẹ̀rẹ́ ṣùgbọ́n ó sì wà bẹ́ẹ̀ èwo ló jẹ́ wípé àtòfin àtòwó gbọ́ngbọ́ méjèèjì ni wọ́n ti parẹ́ gbogbo ilé náà ó ṣe pàtàkì àtìdáàbò lòṣù kí ló dé tó fi sọ̀kalẹ̀ gbogbo eléyìí na lágbọ́dọ̀ lágbo ní ẹ̀jọ̀ mọ́ ẹni tó wá fẹ́ ṣe translation wa ó gbọ́dọ̀ ní ìmọ̀ nípa gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ lórí ilé pa àṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àti takọ̀tọ́ ní tó kíta kójọ ilé tó jẹ́ àlàáàbù wà lọ́pọ̀ ilé pé gbogbo والتي تختص بشخصية النبي èwo nú ayé àkùrán tó jẹ́ pé ìdájọ́ ẹ̀ ànọ́bì sọlọ́mọ́ àìlúwẹ̀ tó láàrín kan lọ́wọ́ bá dojú ẹ̀kọ́ ọlọ́run kọ́ nítọ́ta lágá ní inú lè mòmìnì ìrẹ́ nìkan ló wà fún kò sí fẹ́ lòmì káfẹ́yàwó láìsàn máa hà káfẹ́yàwó láìsàn sọ̀dá sallallahu alaihi wa sallam ní àwọn àyè kan ìwà àbàtìlọ́sáhà ní nàbí ìdàrọ́dà nàbí ọyọ tẹ̀sí àhà bóyìí kọ́ bá wá tó ní ànọ́bì mo ń fira fún ẹ bí ìyàwó ànọ́bì sallallahu alaihi wa sallam òní bùkátà sí wà ní òde nìyẹn ó ti ìyàwó ẹni kò ní bùkátà sí kọ́tọ̀ sàdá àti ọ̀ọ́dún tọ́ta lẹ́ka mi lónìí mú nìyí

káàpà kọ́ wá wáyé lè kó jáde láyé kó wá ní tó bá fi kú èèwọ̀ ní fún ọmọ kí òun láti fẹ́yàwó èèwọ̀ ní fún ọmọ lẹ́yìn òun láti fẹ́yàwó ọdún sọ̀tà náà àlọ́bì nìkan lọ́lọ́ bá ti rú ẹ̀ bí yóò bá kó àgbọ́yé gbogbo ilé tó fi kùránì tí wọ́n tún tẹ́lẹ̀ yóò bá mọ́lẹ̀ ẹ̀rí pé nǹkan tí nǹkan níbi ẹni bí a bá ń ṣe lẹ́ẹ̀fi nínú àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà Yorùbá àtàwọn ẹlòmíì ẹlòmí lè fẹ́ yàwó náà ti ẹlòmí fẹ́ kú bẹ́ẹ̀ lọ nígbà tẹ́lẹ̀ mi bá fẹ́ ṣi a ní ọlọ́run fanke fún ma bọ́ ọba ẹ̀dá kò mí lẹ́sìn ìta a ní ọlọ́run bá ní ẹgbẹ́ ìjọba wò yìí mú obìnrin mọ́sùnà méjì méjì tí ọba ń sọ̀rọ̀ pé mọ́sùnà in asu nínú èdè lárúbáwá ó lè túmọ̀ sí pé túùtù tòbí ọba sọ pé mọ́sùnà méjì méjì méjì ó lè yẹ mẹ́rin wáṣú láàtà mẹ́ta mẹ́ta mẹ́lò ní ẹgbẹ́ yẹn mẹ́fà ó di mélòó ó di mélòó ó di mẹ́wàá wàrúbá mẹ́rin mẹ́rin mélòó ní mẹ́jọ èyí láàpá àti ìtàsọ fún yín pé ọlọ́wọ́ bá gbòó láyé fún fẹ́yàwó yìí sí a lágbáwá ṣùgbọ́n nínú àtàrù sọ̀hábà bóò làwọn sọ̀hábà ti fèdè sí ayé nígbà tí ọlọ́run sọ àyà kalẹ̀ pé wà rúbà àti mẹ́rin kí ni àná nípa ọmọ àyè ọ̀sán náà sọ ó lẹ́nikẹ́ni tó bá níyàwó lóyún tó bá ti ju mẹ́rin lọ kó ṣe ìyá mẹ́rin tó bá wù ú wọn kó ṣe ìta mẹ́rin tó bá wù yìí tó bá kù kó ṣe ìkíni kó tu wọn lẹ̀ kì bá nìyẹn.

ẹ̀sì wọn mọ́lé ẹ̀sì wọn mọ́lé adúrú àwọn tí wọ́n tú bóyẹ tó jẹ́ tí ò ṣe mùsùlùmí tó kọ́kọ́ tú ilé o ṣùgbọ́n gbogbo àwọn bí ikọ̀ mẹ́ta lẹ́yìn ẹni yẹn sí mẹ́rin tí wọ́n ìbá ìdí síra kò ni wọ́n tú sílẹ̀ nínú tí wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé àwọn obìnrin tí wọ́n bá wọn mọ́lé ló fi jẹ́ pa nínú àwọn ìṣesí àwọn àfáàlẹ̀ Yorùbá láwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí ẹ̀há wọ́n a máa sọ fáwọn àfáà tí wọ́n nífẹ̀ẹ́ sí ẹ̀há sí wọn wọ́n á ní àwọn obìnrin oníṣìná lọ́nà ní kí wọ́n á ẹlẹ́hà nínú tí àwọn èèyàn ti kà látọ̀dọ̀ ilé rẹ̀ láwọn aláwọ̀ rẹ̀ tí wọ́n tún dìde ẹgbẹ́ àtúnyẹ̀wò ẹ̀ ẹgbẹ́ onípa ti sọ nípìnlẹ̀ wípé gbogbo tó bá ti yàtọ̀ sí àlù Qur'an Qur'an na àrọ̀bíyà na ọ̀yọ̀ lè ríwà èdè ìfi ọlọ́wọ́ bá ní kò fi báyìí báyìí inú ẹ̀ rárá yẹn òun ni àrọ̀bíyà yìí tó bá ti yàtọ̀ sí bìhájá ìlà yàrá ti lọ́nà ìlà àtàkù mọ̀sá káfí lọ́jọ́ bèbè àdìsí àmọ́ a ní bùkátà sí pé káwọn èèyàn tún wò eléyìí tí àwọn tí wọ́n ṣe translation tó ṣe èyí sì gbẹ̀yìn nígbà tá à ń sọ̀rọ̀ mọ́ṣáláṣí fi kan níbi lọ́jọ́ lọ́dún kan èèyàn kan náà àwọn èèyàn tó mọ tó gbọ́ Yorùbá dáadáa tó sọ́ọ̀dì Yorùbá tó ẹni yẹn sọ fún mi ní pé kì í táwọn náà ṣe àwọn ṣàkíyèsí àwọn àṣìṣe kọ̀ọ̀kan mẹ́ látara ikọ̀ Yorùbá òun sì kò sọ̀rọ̀ nípa ìtumọ̀ ṣùgbọ́n nípa kíkọ pé àwọn ọmọ ti kọ Yorùbá yẹn kò ń ṣe standard ẹ̀rí jọ̀mọ́ tó bí wọ́n ti kó o ṣe kí ni kò ń ṣe standard ó tó jẹ́ research nìyẹn ẹ̀rẹ́ lómi gbogbo tó kọ lé lórí gbogbo ta hospital specialization ẹ̀ lórí ọ̀rọ̀ ara àti ilẹ̀ nínú Quran ààrẹ tó fẹ́ kọ PhD level topic ẹ̀ ni pé hata kálímọ̀tò hata

lọ́gbélé síwájú fa ilé ìfẹ́yìnlẹ̀ ilé ìfowópẹ́ lọ́gbélé ìkọ̀. kábọ̀ àti sọ pé ìyọ̀fẹ́ túmọ̀ òṣìṣẹ́ àì kẹwàá rí kíkó máa perfect kò kán síbò eré ìdí àwọn kan ṣe láti náà sí kò fẹ́ tó sọ pé àwọn náà sọ fáwọn èèyàn wípé káwọn èèyàn lè má ti pé kí wọ́n tún yẹ̀ wò torí pé kí ni lórí ìlú kàmáyà afẹ́ pípé fún síra ọlọ́run ọba iná ìdáhùn nàìjíríà zikirọ wà iná ìdáhùn nàìjíríà ọlọ́ ní àwa lásán àdùkùránì kalẹ̀ àwa sì náà máa dáàbò bò ọlọ́ni wa iná àfihàn kò ní kò sọ bẹ́ẹ̀ ó ní wa iná lẹ́wọ́ là àfihàn ismul fa'il lil mudari continuous peace tábìtì àwọn àti ibi ọlọ́run aṣọ àdùkùránì bí wọ́n kọ́ bá sọ ìtọ́kùsọ sí wà ọlọ́run máa gbé àwọn ọkọ̀ dìde tí wọ́n wá pe àkíyèsí àwọn èèyàn tó ń tá àfà sọ ní òní bẹ́ẹ̀ bọ́nà ọba ti ṣe é a ní bùkátà sí tàdábòrò ṣùgbọ́n tàdábòrò kò àárín a máa ká kíra tẹ̀sí lẹ́yìn bàtà bá ti mọ lárúbáwá táwọn afá bá ṣe wà fíyà fún wa nínú tí wọ́n máa sọ ní wípé èyí tó súnmọ́ jù kéèyàn ká tẹ̀sí àṣẹ àtàrí fáwọn tàbá wà bọ̀ jẹ́ adìyẹ wọ́n láti bí ibi pé wọ́n sọ ara ìdí gbogbo táwọn àpò onítẹ̀fìrì ti sọ ní àwùjọ Yorùbá irú tẹ̀fìrì báyìí tún jìnà sí wa àwùjọ ikú wúlò sí ìgbà tó pọ̀ tẹ̀fìrì lè ta bá sábà òun náà ní àtẹ̀fìrì jàlálẹ́ yìí òun ta bá sábà nìyẹn jàlálẹ́ yìí sì ni oríṣiríṣi àwọn nǹkan náà ló tó kó sínú tó ní ààyè tó yẹ ká gbọ́ fún ọbẹ̀. ìyẹn ló kó àwọn àpá wa sórí ní ọdún kan bóyá two thousand and three or four two thousand and three mo wà ní ìrè mo kí júmọ́ àméjì ìlú yẹn mo lọ tẹ̀ sáàmù júmọ́ àméjì èdè tí mo kí kútùbà ta gbọ́ lọ́sẹ̀ tó kọjá la gbọ́ lọ́sẹ̀ tó tẹ̀lé kí wá ní pọ́pìtì èkó túbàdàn ìtàn ànábìdì awú àti awúráyà àríwó náà ní máa ń pè dáwúdà fẹ́yàwó náìjí náà ó tún ríyàwó ọmọdé ó rọ̀ yẹn lọ sójú ogun kọ́bà àti pátógó ó sì padà fẹ́yàwó ẹ̀ kó fi pé ọdún rẹ̀ ìtàn yẹn lọ sọ ní ọ̀sẹ̀ àkọ́kọ́ ìgbóhùn bí ọ̀sẹ̀ kejì ìtàn yẹn náà lọ fi ṣe kúkú báyìí léyìí tó túmọ̀ sí pé bóyá gbogbo kútúbà ní mọ́ṣáláṣí yẹn gbogbo ìrètí mo wá ń sọ ìgbogbo central bank ti gbogbo rẹ̀ pátápátá nìyẹn ní ọdún tí mo ń sọ yìí àyè tí wọ́n ti ń kí júmọ́ òfẹ́ pé méjì ẹ̀wọ̀n táwọn èèyàn kó sórí báyọ̀sì àti kọ́nà ọba kó ṣàánú wa a gbọ́dọ̀ kó àlùkùránì pẹ̀lú ká máa ronú sí ká máa gbọ́ tẹ̀síìrì ẹ̀ àwọn àfáà ti gbọ́ nílé kọ́lọ́ jẹ́ kí wọ́n wọlé ayọ̀ rọ̀mọ̀dán ti dé tán tọ́lọ̀ bá tó wá bẹ̀rẹ̀ tẹ̀ sí nínú rọ̀mọ̀dán lórí pé ká lè ronú sí Quran àti ìpè nǹkan kí nǹkan náà tó lè àsìkò rọ̀mọ̀dán yẹn ìgbà yẹn làpá àti àwa kò sí tó gbé ìjà bolo nínú Islam ẹ má bá wí Yorùbá ní òwú ìyá pọ̀ lọ́mọ rọ̀ òun kọ́ lákọ́kọ́ wí bẹ́ẹ̀ àwọn tí wọ́n bí wọn sílẹ̀ àwọn náà ti wí bẹ́ẹ̀ lórí tẹ́sẹ̀ yọ gbọ́dọ̀ máa ṣọ́ra jọ náà kọ́nà má jẹ́ ṣiṣẹ́ wá bàjẹ́ lójú wa àti lẹ́yìn wa nígbà táwọn afá bá ń sọ̀rọ̀ àlìmọ́mù náà wí wọ́n á ní ẹwọ ọdún mélòó láàfà ìlú ilé ayé forty five years ọ̀rẹ́ wa wọ́n ṣẹ́ bó ṣe bó ṣe lálùbárí kàkó kò sí ilé tó tún wọ̀ sí lo àrùbárí lọ́nà wà wíyà bọ́mọ fẹ́ kọ wáyé sí nàìjíríà àrùbárí lọ́nà wà wíyà bọ́mọ fẹ́ ṣe exam exam exam ó lè pé àrùbárí lọ́nà wà wíyà bẹ́ẹ̀ bá dé mọ́ṣáláṣí kọ̀ọ̀kan nìyàdó sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ bá tún wá wá ṣòro ṣẹ́rìṣù sọ̀híhì mọ́sè bẹ́ẹ̀ bá tún wá wá àwọn òṣùlù pépè àlà mọ́sáhábì àti àfẹ̀rí bẹ́ẹ̀ bá lọ síbẹ̀ síra ìtú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló fà ìhlásù níyà àníyàn tó dá lé àníyàn tó dá lé yọmọ́ táàdì yóò bá ti dáa bí kí ò bá lójú ayé ẹni ó lè dàrú lẹ́yìn ẹni kọ́mọ má fi ká bí àwọn ọmọ tá bá ṣe wa jẹ́ lójú ayé wa àti lẹ́yìn wa ọmọ oníwà kọ́dà fàmì bàdílì kọ́ọ̀lù fún àgọ́ ìsọ̀lẹ̀ àjà ọmọ onílẹ́yìn àwọn àlọ́bí ọlọ́gbà kan lọ́tọ́ àwọn wá dé wọ́n wá ó tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọ̀tún fún ọlọ́run ṣé tí ò fún ọlọ́run jẹ́ tó ẹ̀gbẹ́ ó lè fi bẹ́ẹ̀ ṣe ìṣẹ̀tọ́ ti ẹlọ́dọ̀ wọ́n kírun wà dábàá ìṣàwá ilé ayé ló máa ń wá kí àdùnní abẹ́gbowó sáwọ́dì ṣe wá sí wàhálà ìbọ́nà ló fún ni lówó sáwọ́dì òkú wa lówó ẹlòmíì lè fún wa jọ̀mọ́ ìyẹn ló sọ sáwọ́dì àbí torí pọ̀ fún wa lówó àti kọ́nà kó tún wa ṣe àwùjọ yorùbá àdánwò ti wọ́ bẹ́ẹ̀ kọ́nà bá wa kálẹ̀ nínú àdánwò wa asukut alalhaq ìgbà tó bá yẹ káwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn tó yẹ kó sọ̀rọ̀ tó yẹ ṣe ní àwọn náà tún dákẹ́ tí wàhálà bá ṣẹlẹ̀ nígbà àwọn àgbàlagbà tó yẹ kó ṣáájú ọ̀rọ̀ tó yẹ pé tó bá sọ̀rọ̀ àwọn èèyàn ti dákẹ́ kí àwọn irọ́ ni o àṣìṣọ ó ti gbà gbogbo rẹ̀ bá dáhùn àtọ́wò láti lọ́dọ̀ Yorùbá tí ó tẹ̀lé láwọn ọmọ mi ẹwọ bá ti tò ìlú wa mọ́ kí ló bá jẹ́ ìdákẹ́yìn ọdún ogun láti fi ń dá àwọn èèyàn láàmú lẹ́ Yorùbá àwọn tó tún já síwájú wa náà wọ́n tún tàwárí bẹ́ẹ̀ kọ́ ìwọ́n tó jẹ́ Yorùbá àtẹ́jú òṣè yorùbá tẹ bá pé tó lọ sọ́dọ̀ olórúkọ lọ́dọ̀ nílẹ̀ yorùbá ta ló máa dájọ́ fún òṣèlú ti fẹ́ ní ọjọ́ tára ní bá tẹ̀lé ẹja lẹ́bi ọjọ́ tára tá bá tẹ̀lé ẹja lẹ́bi ẹ má gbàgbé láti dájọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wa nínú ọ̀gọ̀rọ̀ lórí pàtí o wọ́n ni ó bá kọ́rí ìlú Kùrán wọ́n ni Kùrán yẹ̀ láàánú nínú mímọ̀ tó ká ní Kùrán bí Kùrán láti máa ṣẹ́ ní ilé wọn torí pé wọ́n fi Kùrán lè ṣiṣẹ́ ọmọ ọba ní ayé ànábì ìrìn ànábì kó ní adúwájú sọ fún àwọn ìyàwó rẹ̀ pátápátá wọ́n bá náà nílẹ̀ yorùbá tẹ bá bí apá àlẹ yorùbá ẹ ti fẹ́ lè máa sunkún arábìnrin kan ti kọjá bí lálẹ́ àlọ́kọ́ ni lèèyàn kan náwó ti pé ìyàwó lágbájá ni wọn gbọ́dọ̀ sọ fún yín pé ìyàwó mọ́ọ̀mù ni ká máa tó sọ pápá ẹ wúlẹ̀ yorùbá ẹ lọ́wọ́ sáwọn ìyàwó àwọn àfa báwo lọ ṣe rí àwọn àfọ òkè fẹ́ ìyàwó àfa ilẹ̀ yorùbá kí ló dé nípò jẹ́ pápá alákọ̀ fi ọmọkọ̀ mọ́lẹ̀ títì ní olóyún àbí àdánwò ni tí wọ́n bá kó àfà ilẹ̀ Yorùbá ó tẹ́lẹ̀ ìjọ ọ̀nà náà àkọ́bí na yí fáìfù ní wọn máa lè wọ́n tó ní díẹ̀ kí wọ́n tó lóyún rẹ̀ 95 àbí òní bẹ́ẹ̀ àwọn àfà máa sọ fáwọn èèyàn tó bá fẹ́ sí ìyàwó lọ́dún ẹ̀tọ́ bí òdèdè ìjáde ẹgbẹ́ èyí lè ń fa nígbàtẹ́ jara iláwọ̀ ẹ̀fún lóyún kó ṣe kí ní bẹ́ẹ̀ sí ní Yorùbá fẹ́ràn àbùkù àti yẹpẹrẹ báwo lọ bá lọ bá wọn lọ́nà àpọ̀ nípa fẹ́ sí ọmọ ní wàhálà ní ogun ni àwọn líìsì kan tí ò wúlò ṣe ní gbogbo pàtàkì bá tún gbà wa mùsùlùmí ta fẹ́ ṣẹ̀sìn dáadáa gbogbo àwọn líìsì tó máa ń kọ́

ó wá bẹ́ẹ̀ ṣe bá rè jáde lọ gba ọ̀nù two hundred thousand naira àwa dé oṣù mẹ́fà láàrin oṣù mẹ́fà oyún lè ti dé oyún ìṣìlọ nínú àwọn líì àwọn òkè tí ẹ̀wà bẹ̀rẹ̀ bá kọ fún wa ló jẹ́ pé ṣàrọ̀ ìwọ wọ́n lè máa mú òbí wa má bá wọn mú àgùntàn wáyé omi jágùntàn ṣé Yorùbá máa ń di àgùntàn ni àbí ẹ̀kọ́ bóló jẹ kọ́ bá tó jẹ ládùúgbò tó bá rí pátó tọ̀ ló ta yorùbá ò ní yá bẹ̀. kí wá lórí tẹfẹ́ sí èkó ẹlẹ́gbẹ̀ẹ́ imáàlẹ́gbẹ̀ jẹ lákòótọ̀ ní kábúwá ó túmọ̀ sí kó ní bá. ẹ bá kúkú adìyẹ bí kílẹ̀ bẹ́ẹ̀ fi ṣe. orin àbí wọ́n jẹ̀ wá máa dídùn dídùn là ń bá dé kí ni. wọ́n tún yẹ mú atari wá kọ́mọ yìí bá lè dé kí ni kó bá lè pọ̀ gbogbo àwọn ilé ti tako ìgbàgbọ́ mùsùlùmí ìrèké gbogbo àwọn ọkọ tó ṣáájú tó ń dò yẹn àbíbẹ̀kọ́ gbogbo àwọn ilé ìwọ ni má kọ́kọ́ bá wọn dá sí ẹ̀rọ wa ní ọ̀rá aṣọ kó ọ̀rá aṣọ mọ́tàkọ́ gbogbo àti lágbára kò sí láì ṣùgbọ́n yẹn sírù wà lásán àṣírù àdóbi ni ẹ bá ti lẹ́kù ẹ má sọ ọkọ bìnira ìyẹn ló bí nílẹ̀ Yorùbá lèdè ẹni pé ìjọba Lagos state náà ti ṣe lófin bóyọ ti wá àfúlàlẹ̀ pé gbogbo àwọn ọmọ tó bá ti bí ní ọsítù ìsìn yẹn federal general hospital kan máa ṣe DNA test fún wọn ó dájú federal gan ni torí kí ni olórí báńkì tí wọ́n padà ń rí wípé ọmọ bóyá rí mẹ́ta àbí mẹ́rin sí arábìnrin bí nígbà tó padà ṣe DNA test wọ́n rí pé mánéjà dàrẹ́tọ̀ báńkì olódìrí méjì náà ọmọ mẹ́ta ọ̀gá ní iṣẹ́ atọ́kọ àtìyàwó sì ọmọ iṣẹ́ làwọn méjèèjì jẹ òun ní ọ́fíìsì wọ́n wá ní kọ́mà sí DNA owó kékeré DNA oyún owó kékeré ohun tí ìjọba propose yẹn ó jẹ dàbí kó ti dòfin látara àṣẹlẹ yẹn ṣùgbọ́n owó Islam ti ṣe dáàbòbò wa wọ́n àtẹ́kùnrọ̀ bùbílẹ̀ ẹ bá sùnmọ́ níbi bẹ̀rẹ̀ ṣe tọ́ọ̀ mùsùlùmí bá wá mú ọ̀dọ̀ táwọn èèyàn fi ní súnmọ́ wá wá ńlá láti ìlú ní wọ́n àbíkọ́nà ọba gbogbo wa ṣe lẹ́yìn bá àwọn àfáà tó ti yọ sùn kọjí àwọn ọmọ ni wọ́n dàrú àríbẹ̀kọ́ tẹ bá dé nìkan tẹ ní ẹjẹ́ kan so ìdí ẹjọ́ so ìdí àwọn àfáà náà láti kó ìyá introduction kí ló jẹ́ bẹ́ẹ̀ kò sí introduction ní Islam gbogbo márùn-ún ìta máa tó bá tó wá mẹ́fà jẹ́jọ́ ìyàwó pa tó ní wọ́n gbé alága dúró wá wọ́n ti kọ́ iv wọ́n sọ pé islamic marriage islam náà wà dájọ́ mọ́ kọ́nà ọba tó ti wá ṣe àti pàlùkù rárẹ̀ ilé ìta àti bẹ́yẹ àádọ́rọ̀ lè fi fa ìmá fi kùránì ṣe wò sọ nínú ta gbọ́dọ̀ mójútó ọlọ́run ni wà lọ́dọ̀ dínú nílẹ̀ fún àárín máa ń wíwá ṣùgbọ́n a ti sọ̀kalẹ̀ sínú Al-Qur'an ohun tó bá jẹ́ ìwòsàn fáwọn ọmọ mi a ti ìkẹ́ fún wọn àwa fi sílẹ̀ àwa nǹkan mi ti sábà tó wà lábẹ́ fi Qur'an ṣe ìwòsàn ó tún yàtọ̀ sí báwọn afáàlẹ̀ Yorùbá ti fi ń kọ́ wa oríṣiríṣi ẹnu ọ̀hún ọ̀tún tó bá fẹ́ kẹ́kẹ́ pé má gba ọ̀hún ọ̀tún mu má sì hàn fún yìí. a nílò àwọn àpá àti pé kò sí láì sí bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ìyọba fẹ́ sọ́lẹ̀ yorùbá wá bí láì sí wà bẹ́ẹ̀ àdúgbẹ́kọ̀ láì sí ṣe kí ó wà bẹ́ẹ̀ èèyàn mélòó ló wọ́n hàn sí tó yẹ kó kó má jẹ̀bú táwọn afá yẹn sọ ọ̀dún táwọn afá díẹ̀ tó lè yọ ní ọmọ ọ̀dún sọ ọ̀dún lórí tó bá jẹ́ sí ìṣúà àlùjọ ló kó sí ìyàn lára kò lè dá pé ń kà ó yẹ ẹ̀hàn ọ̀dún kí wọ́n sọ sómi ṣùgbọ́n wà ìfẹ́ ẹ̀ka sómi ilẹ̀ kú gbogbo ìyọba ti lè ká kó ká ìlò orí wà bẹ́ẹ̀ á mú ìyọ̀jìnà sí ṣùgbọ́n ìrújú wàsílà àti ìyapa ọkùnrin abalẹ̀ táwa táwọn ọ̀tún àgbélé ayé tí a síwájú a kò yé wájú torí táwọn torí ẹ̀ṣẹ̀ mẹ́ta jà ẹ̀ àlájà ẹ̀sìn lé àti torí bàlá tí òun náà pé lọ́ọ̀kà bó ṣe kéré tó ẹ̀ ẹ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe máa súnmọ́ lọ́wọ́ wọ́n ṣe máa pe ọlọ́run ọba ẹ má bá wọn pè kan bí máa lè ó ní níbo tí bá wá fàlùnà káwá máa pè ní fàlùnà àbọ̀dọ̀ ń káwá máa ọlọ́wọ́ bá ní ọba tó súnmọ́ rẹ̀ ẹ̀pẹ̀ ìdẹ́dẹ́ àbílẹ̀ kọ́ ní ṣẹ̀lẹ̀ ọba tí máa ń gbọ́ rẹ̀ kọ́ ní ọba tó súnmọ́ rẹ̀ wàyíká sàálà ka ìbáàdì àìní fàáyí ní kọ́ ní pẹ̀lú mi bá béèrè nípa àbílọ́wọ́ ẹ̀sọ́ fún ọkẹ́ mi súnmọ́ أقول قولي هذا وأستغفر الله ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is all about the Quran and how the Muslim should live his life with the Quran. The Quran is the Kitab Allah, is the book of Allah subhanahu which has been given to Prophet Muhammad sallallahu alaihi wasallam as a mercy and guide for the whole universe. Allah said, "Who Huda Linnah, it is a guide for the whole mankind, even for the deen. Because the Prophet sallallahu alayhi wa sallam, Ursila ila Saqalain, the Prophet was sent to both the angels, the deen, and mankind. As Allah said, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ I have not created the jinn and men except for them to worship me. إِلَّا لِيَعْبُدُونِي وَحْدِي Except to worship me only. So for us to worship Allah, we need knowledge about the worship. We need knowledge about Allah. And that knowledge is contained in the Quran. And when we are mentioning the Quran, in most cases, it also involves the Sunnah. Because the Sunnah is the explanation of the Quran. As Allah said, وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ We have revealed to you the Quran so that you can explain it to man. And the explanation of the Prophet وسلم to the Quran is the Sunnah. Allah said, we have sent among you a messenger that will teach you Al-Kitab wa Hikmah, that will teach you the book and Al-Hikmah, and the wisdom. And the wisdom is the interpretation of the Quran. And the interpretation of the Quran is the Sunnah of the Prophet. Sallallahu alayhi wa sallam. Allah said, ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. And that a call to the way of your Lord. Bil-hikmah, with wisdom, with sunnah, wal-maw'idah al-hasana, and good lecture. And that is the Quran. And here you can see that Allah has put the sunnah forward. He has placed the sunnah even before the Quran to show us the importance of the sunnah. When you look at the people of desire, part of their way is that they will say they don't have need to the sunnah of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And that is not part of the religion. The Prophet sallallahu alayhi wa sallam on the day of judgment will lay a complaint to Allah that, oh my Lord, verily, my followers, my call, my people have abandoned the Quran. And we have mentioned it is not good for anyone to abandon the Quran. Because Allah said of it that, إِنَّ هَذَا الْقُرْآنِ يَهْدِي لِلَّذِي هِيَ أَقْوَمُ The Quran will guide you to that which is best. So meaning that when you abandon the Quran, you have abandoned the best way. Allah said, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِ فَإِنَّ لَهُ مَعِيشَةَ ضَنْكًا That whoever abandons that my remembrance, and that is the Quran, is going to live a meaningless life. And on the day of judgment, he will be raised as blind. He will say, Why are you made me blind today? I used to see when I was in the air. On the earth, he will say, Allah will say, Kadalika zatka ayatu la fanasitaha. When our verses came to you, you abandoned it. Wakadalika liyawma tunsa. So today you are abandoned. So, as believers, we should never abandon the Quran. I would have said that abandoning the Quran can be from the Catholic. It can also be from the Muslim. The word from the Muslim can be from five angles The first one is Hajru Tilawa is to abandon the Quran by not reciting the Quran. And it is an act of worship to recite the Quran. For every letter that you read, you are going to have 10 rewards, as mentioned by the Prophet. And according to the Quran, the character of the believers is that they recite the Quran. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته They the way they were taught by Prophet Sallallahu Alaihi Wasallam. And we have mentioned several examples from the Prophet. He used to lead to recite the Quran. The companions, they used to recite the Quran. Then the second way by, of abandoning the Quran is Hajru At-Tadabur. By not pondering over the meaning of the Quran. And I said, Kitabun Anzalnahu, Ilayk, Ilayka Mubarakun, liyadakaru ayati wa liyatadakara ulul alba Allah said it is a blessed book given to you so that people can reflect over the day the prophet sallallahu alaihi wasallam said when he mentioned the verses of the last verses of Surah Al-Imran إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي alba, الذين يذكرون الله قياما He said, whoever reciting verses of the Quran and does not re reflect over their meaning is counted among those that abandon the Quran. Another way of abandoning the Quran is by not listening to the Quran. It is an act of worship to have time for the Quran while we are driving in our car. While we are doing other things, we can listen to the Quran and reflect over the meaning. And part of it is that al-Kishfar, to seek healing from the Quran. When we are sick, وَإِذَا مَرِضْتُ وَهُوَ يَشْفِينِ When I'm sick, Allah heals me. The Prophet sallallahu alayhi wa sallam said, عَلَيْكُمْ بِشِفَاءَيْنِ If you are seeking for healing, you are seeking for sound health, hold on two things. He said, al-Qur'an wal-asal, the Quran and honey and we can say, we can see, and says, Inni shifa'un linna. In honey, there is healing for mankind. And you can see, healing, the honey is healing for general mankind. But the Quran is specially for the believers. Ma huwa shifa'un wa rahmatun lil mu'minin. So we pray to Allah to be our guide and to make it easy for us to always recite the Quran and to act accordingly to the injunctions of the Quran. The Ramadan is approaching. Few days, one month and few days to the, to the month of Ramadan. And we know that the month of Rajab, as the scholars would say, they will say it is Shaharul Kharab. It is the month of plantation. We plant in the month of Rajab. Wa Sha'ban, Shaharul Asiqaya. And the month of Sha'ban is the month in which we water our plants. Wa Ramadan, shahru sima. Why the month of Ramadan is the month of harvesting. So if you don't plant now, you don't have what to water in the month of Sha'ban, and you will not have anything. You will have nothing to harvest in the month of Ramadan. Anything you want to do in the month of Ramadan, you start it from now. You want to recite the Quran in the month of Ramadan, start from now. You want to give charity in the month of Ramadan? Start from now. You want to do sinner to Russian? Start from now. You want to be kind to, to all mankind? You start from now. So we pray to Allah subhanahu wa ta'ala to make our affairs easy. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله